الحمد لله رب العالمين خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون أحمد الله وأجلله وأمجده وأعظمه وأشكر على نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد خير الأنام خير الخلق اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فيا أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله هذه وصية ربنا جميعا لجميع خلقه قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مربعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمتنا إن الله سبحانه وتعالى جعل جريمة الزنا جريمة عظيمة في جميع الشرائع السماوية ما أتى من الله شريعة لآل الزمان من الأزمان إلا وقد حرم الله سبحانه وتعالى عليهم الزنا كيف لا إن العلاقة التناسلية بين الإنسان فإن الله سبحانه وتعالى جعلها تتنافى وطبيعة الإنسان تتنافى عن الزنا لذلك جاء الوعيد الشديد على كل أسيلق يزني بعد أن قد مر عليه السنون أمة الإسلام إن الله سبحانه وتعالى لا يلعب بهذا الموضوع قال الله سبحانه وتسامى لا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا أمة الإسلام إن رسول الله صلى الله عليه وسلم جاءنا بحكم قاطع لهذه الجريمة كيف لا جاء في الصحيحين من حديث أبارك بن الصامت رضي الله تعالى عنه وأرضاه قال قال رسول الله صلى الله عليه وسلم خذوا عني خذوا عني وقد جعل الله لهن سبيلا البكر بالبكر جلد مئة وتغريب عام والسيد بالسيد جلد مئة والرجل وهذا السبيل هو ما ختم الله سبحانه وتعالى به قوله في سورة النساء قال الله تعالى أو يجعل الله لهن سبيلا أمة الإسلام وقد زنى في عهد رسول الله صلى الله عليه وسلم مخبج ما هذا لم يترك وإنما أقيم عليه حكم الله سبحانه وتعالى أمة الإسلام إن الله سبحانه وتعالى لا ينظر إلى أناس يوم القيامة ومن جرائم هذه الجريمة العظيمة لذلك قال الإمام أحمد رحمه الله تعالى لا أعلم بعد القتل ذنبا أعظم, أعظم من الزنا رحم الله إمامنا ورحم الله جميع الأئمة ونال معهم أجمعين فقال فرما بعد سؤال المسلمين أترى لكي قراءة جريفان النبي صلى الله عليه وسلم ان ترى bá ما máa jẹ́ kẹfún gbogbo aláwọ̀ bá ní sàlẹ̀kún kí annabi bá ní sàlẹ̀kún ọlá rẹ̀ àti àwọn rẹ̀ àti sọ̀hábà rẹ̀ kí àwọn náà pẹ̀lẹ́wọ̀n tọ́ọ̀kẹ̀ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam níjọba alkiyama ẹ̀yọ́ mọ̀ àmìyàsì mo ń fi àsìkò ìran méjì bẹ̀rù Allah subhanahu wa ta'ala jẹ́gbọ́n sẹ́nà iná lè fi bẹ̀rù rẹ̀ àní takùnlọ́ ní ọlọ́run ẹ̀kọ́ nù mi Allah subhanahu wa ta'ala wọn pọ́ aláfẹ́ ilé kálíbà jẹ́ ní ìsúnmọ́ lọ́dọ̀ rẹ̀ ọlọ́mọba ọ kan oṣù rẹ̀ níbi ìpayà rẹ̀ dákòógbé gbangba ẹnìkọ̀ọ̀kan wa jẹ́ kọ̀rọ̀ wọ́ dájú gbangba wa lọ níbi ìpayà rẹ̀ ìpayà ti mọ̀nàfíkì mọ́sà yọkù nígbàyà wa kí ya tọ́ọ̀bà fẹ́ dolórí ibú ìrúnni ọmọ kí o akínú sọ́lá tọ́ọ̀bà fẹ́ sófò ìrúnni ọmọ kí o akínú sọ́lá tọ́ọ̀bà fẹ́ dẹni ẹ̀yìn ìrúnni ọmọ kí o akínú sọ́lá tọ́ọ̀bà fẹ́ kí ìrẹ́pọ̀ dáadáa jọfẹ́ dáadáa kọ́ wà láàrin wa tàbẹ́dà rẹ̀ tọ́jọ́ lọ́wọ́ bá subhanahu wa ta'ala ìrúnni ọmọ kí o akínú sọ́lá bọ́ fẹ́ borí ọ̀tá ìrúnni ọmọ kí o akínú sọ́lá bọ́ fẹ́ jẹ́ ọ̀rẹ́ nínú ọ̀rẹ́ táwọn ènìyàn ọlọ́lórílẹ̀ ìrúnni ọmọ kí o a ń sọ́làyé lẹ́yìn àti àwọn pàtàkì jẹ́ ànábì sallallahu alaihi wasallam tó sọ fún wa nípa ìrun awáde ibi ọ̀rọ̀ ìyàwó sọfwan ibn ma'afal az-zakiwani thumma as-sulami radiyallahu ta'ala an arda tí yàwó rẹ̀ wá fẹ́ jọ sun ànábì sallallahu alaihi wasallam wa hadha ja'a min hadith abi sa'id al-khudri radiyallahu ta'ala an arda tó wà nù hadith abi sa'id al-khudri ànábì sallallahu alaihi bákanáà anábì sallallahu alaihi wasallam kí ló fà á tó fi jẹ́ pé ó sùn lọ àtàwọn èèyàn rẹ̀ ó dídí ìrun àsùnbà wọn ò sì kí kò sí tó bí anábì jọ́nà lọ́rùn àti ẹ̀ta para òòrùn bẹ́ẹ̀ sì lọ́wọ́ náà dìtì ìyàwó Aisha ìpé anábì sallallahu alaihi wasallam ọkàn rẹ̀ sùn fine bóòlù ọkàn rẹ̀ bí èso sùn tó fi wá gbàgbéra lọ tí ò fi kí àsùbá ní àsìkò rẹ̀ atọ àtàwọn sọ̀hábà ta ló jí wọn eléyìn ni tí asàdéhùn pé a bá lọ ní ìjẹjọ ṣùgbọ́n tó ń pẹ̀ ni tí ó ma bá ń tẹ̀lẹ̀ láwùjọ kí ni mọ̀ ogun ti ń kan bọ̀

sáì sàlàyé sí àwọn èèyàn kó owó ribiribi lọ tí wá ń jẹ́ wípé eré àtàwàdà alọ́ọ̀mọ̀lú oníyàntí ń ṣe ìbáàdà kan ni tí ànábì sọ pé àdéhùntọ́ lọ́n ṣe fẹ́ tọ́ bọ́lọ̀ ṣe ní ni pé yóò bí bọ́nẹ̀gẹ̀ rọ́jà àmì ìbìnú bí i ṣàyẹ́mì wọ́n ládákẹ́ ọmọ yóò kú òní hajji wà báwọn ará lé tí ọ̀lẹ̀tẹ́mà ibẹ̀lá wá ti ń lọ jónìsìn tí ọ̀lẹ̀tẹ́mà ibẹ̀lá ti ń yan alárafa tó wáyé pé ìyọ̀lá fẹ́ sàlàyé àámú lásìkò tọ́jọ́ wípé nǹkan kò ní bí wa lọ rọmọdọ́n tó bá dé àti rọmọdọ́n láàmà sọ ṣùgbọ́n ṣàlá ramán àmà bá kútùbà ìrún lọ níjọ́ mẹ́jọ nǹkan sọ̀rọ̀ nípa rẹ̀ ó ń kàn ní ìbínú ọlọ́run ọba tí ń bẹ lórí jẹ̀rímọ́tì zina wọ̀wàáyìn àti àdéhùn àwọn èèyàn ń pariwo káàkiri níta ṣùgbọ́n àwọta jẹ́ musulmi àyíká láti jù àwọta jẹ́ mùsùlùmí àyíkí ọ̀tá Allah subhanahu wa ọ̀rẹ́ rẹ̀ láwá àyíkí ìtẹ́ntí ma bá lù jẹ́ ẹn ń tùlù ṣe níwá fúdí èyí èyí ma ń bára wá sọ ní gbogbo ògbà o tí nífẹ̀ẹ́ wípé ta ni ó mú òun kó tètè lọ rí túbá ṣáájú kó tó di pé ó lè bọ́ jẹ́mọ́ àká ọkọ̀ mú lọ́wọ́ jarimatu zina min ashna il jara'in fi jami'i ash-shara'i tí wọ́n bá ní ọ̀ràn kan bẹ̀tẹ̀ èèyàn dátọ́dọ̀ ọlọ́run tọ́wájú ọ̀ràn sí bí ọlọ́run bá ní bẹ́ẹ̀ sì ni àdánwò tí ń bẹ́lára zìnà yìí kò sí ẹ̀sì kankan tó jẹ́ ìsìláàmù ìtọ́lọmọ́rọ̀ tí àwọn ànẹ́bì kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan nínú òfin ibẹ̀ tọ́lọ̀wọ́ wá dìjú fò ń bí ọ̀rọ̀ zìnà kèèsẹ́lẹ̀ صلوات ربي وسلامه عليه قتله اذا جريمه او ابي الله سبحانه وتعالى منه tẹ́jẹ́ yí pé ọ̀nà tí ma ń gbà bẹ́ ń tí bá ń fẹ́ lò tí òfin ọlọ́run ọba bá kò lórí ẹ̀ kìí sí ọ̀nà tí a lè sọ wípé ọlọ́mbó ń tọ̀ ń fi ojú ànúlò ìyà Allah subhanahu wa ta'ala tó gbé ìzìnà ọjẹ́ ìkẹjọ tó ń fún alára wípé lára àwọn nǹkan tí mọ́n bí Allah subhanahu wa ta'ala nínú pípọ̀ òlọ́wà jẹ̀mọ́ra tí wọ́n bá ní kí ni tó bí ọdún olólùfẹ́ tí wọ́n ń ṣe ìfìláàfù bẹ́ẹ̀ kìsọ̀ rẹ̀ ìyún ọ̀kan wá lọ títí ìyapa ẹnu bẹ́ẹ̀ lóríṣiríṣi ṣùgbọ́n kò tẹ́lẹ̀ àyàfi tó mi pé jesus ọ̀bẹ̀lẹ̀ kan sọ àwọn obìnrin lẹ́rin ṣẹ̀tọ́ rọ̀gìn débi pé ànẹ́bí ọlọ́wọ̀ bọ́ ma sọ̀rọ̀ káwọn èèyàn máa ṣe zìnà tàbí obi olóbìn àtọkùn ọlọ́kùnrin kí wọ́n jọ máa láti papọ̀ lọ́nà àbínú Allah subhanahu wa ta'ala kò ṣẹlẹ̀ àwambọ̀ ànábì sallallahu alaihi wasallam ọlọ́wọ̀ bá rán sí wa láti wá máa sọ wà mọ́ kúrò níbi gbogbo àwọn èrí tó lè yí wa láà fọlọ́ntẹ́ tí máa ń sọ̀rọ̀ ń pa rẹ̀ òun kọ́ ló bí káwọ̀ máa sọ̀rọ̀ ń pa pé zina ọ̀dá ó ti wà ní ẹ̀sìn ìfíà ṣùgbọ́n tí a bá tó ti ń polówó àìdá lórílẹ̀ agbọ́dọ̀ tètè máa sọ tí ànábì sallallahu alaihi wasallam tó bá sọ lórí rẹ̀ kí sì ni tí sallallahu alaihi wasallam pósítà fọlọ́ntẹ́ kọ́dà lọ́kọ láyé àti ẹ ti kọra wọn láì mẹ́yẹ ọdún wọ́n ti gbowó ní ọlọ́ pé ẹ táwà kẹ́dìmọ́ra yín lásán tí wọn ẹ̀bá ti kó àbẹ́ bíbí oríṣiríṣi lẹ́mọ̀ wárí káàkiri ẹ máa rí lórí Facebook ẹ máa rí lórí YouTube lórí pósà lórí rédíò lórí igbá lórí àwọn kòkó pàtàkùn àìdáwà ń dà bí dáadáa kí ló di orí bẹ́ẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ìmá ní sọ̀rọ̀ nínú hadithi tí Abu Ya'la gbáwa rahimahullah rahmatan wasi'a jẹ́ mú jáde nù sí àwọn min oṣù ọlọ́run ni wàlẹ́dì nafsi ìdíyẹ́dì látẹ̀dẹ̀ àbáhádì ọmọ ọlọ́run ọba tẹ́lẹ̀ mi bẹ̀rẹ̀ mùsùlùmí búra pé ọmọ mi ayé òní tí ìparẹ́ lórí wọn ayé fẹ́ kò ní tí ìparẹ́ lórí wọn títí tí ọkùnrin yóò fi lọ bá obìnrin olóbìnrin fi tọ̀rí lójú ọ̀nà táwọn èèyàn gbà kọjá fàyẹ̀ fúríṣù hàá yóò bà máa gbàsọ lára rẹ̀ kẹ́ẹ́sẹ́ pé yóò máa gbàsọ lára rẹ̀ ti agídí pé olórí kò yẹ́ sẹ pé bùbọ̀ lọ́wọ́ yóò gbọ̀tọ̀ ọlọ́run náà ni o yóò sì tó fi lórí yóò bọ̀ sọ̀rọ̀ rẹ̀ yóò mọ̀ sí bá rẹ̀ yóò túrò rẹ̀ wọ́n yẹ́ tẹ́tọ́ wà bí náà fàyàkúrù kìyàrùn yàwó ìrìn ẹn tí ó wà dá lórílẹ̀ tàà ní sọ pé ilú ní ìpayọ̀lọ́n tó ń bẹ̀lẹ̀ mi rẹ̀ lórílẹ̀ níbi tí a yóò ti bàjẹ̀dé oná ilẹ̀ ọmọ tí ọmọ sọ wípé ẹ̀ntọ́ bẹ̀rọ̀ lọ́n jùgbọ́n náà kí ẹsẹ́ pọ́lọ́ ọ̀sọ̀fẹ́ ọmọ tẹ̀lé ìṣẹ́ kẹ́mì pé kẹ́ẹ́sẹ́ pọ́ náà mọ́ ẹ̀ṣẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n bá ti ẹ̀dẹ́ bí ẹ̀rọ àdábá tó tó tí ẹ̀ tó gbọ́ kòtò báhùn pẹ̀wá gẹ́gẹ́ ọjọ́ bí èsè bọ̀ sí ní ibi gbogbo rẹ̀ tí wọ́n ń délé yìí wọ́n báyìí bá sì kúrò lójú ọ̀nà fún wa ìmọ̀ akọ́jọ́ torí bíṣẹ́ tí ń wọ́n ní tẹ́ẹ̀sì rí pé ní tánàbí sọ ó ti ń tẹ̀ láyé wáyé bàbá tó kú ní sẹ́ńtírì bí ẹlẹ́ẹ̀kẹfà tí wọ́n bá mú 600 táì yọ kú ònú 1441 ẹwọ bàbá tó tẹ̀ láyé tí ẹlẹ́ sẹ́nà bàbẹ́ jẹmáà ẹ̀wà ní rẹni tí ọmọ sọ wípé tàwa ní fọwọ́ sọ́fọ́ yìí irú pọ́sà orílẹ̀ yìí ah, ọmọ táyé bí láyé ń pàn ah, báyé ṣe dànú àfẹ́ iná ẹ̀wọ̀ mẹ́mbà ẹgbẹ́ púpọ̀ mẹ́ la ilaha illallah nínú ọkọ̀ jẹ́mọ́ valentine afẹ́ fi pèrà wa padà sí tí àlúsà france á nke rẹ̀ ní nígbò ní nàìjíríà ọmọ ti valentine gbogbo ìwọ́ gbogbo ìjọ valentine

obì ọwà di tí ń jó fáwọn èèyàn ni ó wọ́n ma wá kó wọlé jẹ́máà tí rẹ̀ bá ti wá ń ṣẹlẹ̀ kí ni tí Allah subhanahu wa ta'ala tó ní ní ìpòkọ̀ ọ̀yà jẹ́ tí ọba ìfẹ́ rẹ̀ túbá àkọ́kọ́ ahallallahu annikah ìbára ní fẹ́ zina

لا ينظر الله إلى الأشيمط الزاني والعائل المزهوي ọlọ́run ní òun ò ní fojú àánú wọn òun ò ní sí rẹ́gẹ́rẹ́gẹ́ òun ò ní fíkẹ̀ bá ń lò tàwà ní òun ò ní wo bí ó bá wà jẹ́ ìjọba ó pàákì ní alìhùsẹ́yìnmítù tẹ̀sgírù ashmatu ni ashmatu òun lẹ́ntí funfun bá ti kó sínú ìwòrí

tó tún wá ní gbéraga olùlọ́ olùsìníọ́ wọ́n ní wọ́n fọkọ̀ gbíọ́ nínú òjò olóògbò ó tẹ́ ìrà ó pàtì fọ́gọ́lágàrà ọ̀kadà tí sọ̀rọ̀ ọ̀kadà ìgbìlú ó ti rówó rà haramu fi o gbogbo ọlọ́run àtànú wọn fine àwọn ń bẹ tí Allah subhanahu wa ta'ala pèsè rẹ̀ lẹ̀ fún gbogbo ń zìnà ò ní wọ́n sá fún wọ́n sì dọ̀rí ọlọ́run ṣùgbọ́n kí ní àmà dìrẹ̀ bẹ́ sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ọlọ́run jọjọ́ àrí má fi àdẹ̀wò náà má fi kàn wá ló fi sọ wípé wala taqrabu zina ẹ pé à ẹwà wò sẹ́mà ọjà ti wá ọjà gírí lọ́jà wà ọjà gírí lọ́jà kọ́nà ìgbà ní ìrẹ̀tẹ́ pé obìnrin ọmọ ìyá ilé owó tẹ bá ń travel sáàgà àtàtẹ ẹ̀wà nígbàjì nígbà sùúrù yẹ́rọ àwọn sáàtù ètò yí ẹni ń sọ lókòtàtí láwọn wà wọ́n lèmọ́ sí ìṣẹ̀lẹ̀ ń gbòrò àìmọ́yẹ náà wọ́n mẹ́ta ṣe síṣẹ́ nílá yóò owó táà yálàwọ̀ àwọn obìnrin àti lọ́jà lẹ́là dáfọ́ yóò èmi fọ́hùn ti síṣẹ́ nílá ilẹ̀ fún ọpọlọ ó sì mọ́wó ọlọ́run ṣe díje subhanahu wa ta'ala ọ̀rọ̀ ẹ̀sìn na mbára wáṣọ yìí arábí sallallahu alaihi wasallam ọbẹ̀rẹ̀ tí ń bá wọn sọ̀hábà sọ̀rọ̀ ìntọ́lọ̀ fẹ́rẹ̀ ìntọ́lọ̀ wọn fẹ́rẹ̀ zina ẹ mẹ́jẹ̀bẹ́ o òfò ní bẹ́ẹ̀ o ìyà ní bẹ́ẹ̀ o ọ̀kan àwọn sọ̀hábà ridwanullahi alaihim ajma'in ó náà wá gbé ìṣẹ̀ dáwà ó gbé jihad wípé àbánàbí ìjàmbá mu àárín ojúmọ̀ inú wándùn àwọn èèyàn kan bẹ́ mọ́kà náà nira tọ́jọ́kẹ́ torí tí wọ́n gbà sílámù yẹ èdè àmẹ́lẹ̀ torí tí wọ́n gbà sílámù yìí wọ́n ti di ẹni kòbòkòbò kí ni màá máa ṣe ẹjẹ́ lọ máa jíyàn gbé tí n bá ti fún mùsùlùmí sẹ́lélé tọ́jẹ́ tí ó dé mọ̀lẹ̀ wọ́n fẹ́ jẹ́ lọ Madina ń sì lọ radiyallahu ta'ala anhum àrùbọ́ọ̀fùmá mẹ́rìtàbù bá bẹ̀rẹ̀ sẹ́yìn yóò yọ wá sí maka tó àti gọ́tẹ́ nìkan tó gbà mí mo ti fẹ́ kú wọ́n dé mọ́lẹ̀ torí ìsìlámù ni yóò máa ti ti kọ lọ́sàn-án gan wá ti dorú yóò yọ wá bẹ́ẹ̀ yóò rà sílẹ̀kùn yóò tù yóò gbè kọ́yìn torí wàkíánà marsad rọ́júlani ní ìwáyà mi ṣẹ̀dídán ìwáyà mi jẹ̀síman ẹni tó sì gbẹ̀lẹ̀ ni ọkùnrin tọkùnrin tó ti tú tó bá ti fàn mẹ́yìn ó di ọ̀nà Madina yọ́ sá gbèsá àwọn ará Mọ́kà wá ń rí pé àwọn ẹrú àwọn ń gbé àwọn tó sì gbà sílámù ni ìlú ni ń gbà lọ kí ni wọ́n ṣe ṣe wọn ọmọ tí ń ṣẹlẹ̀ fàjẹ́ àmọ́rìfàd fìlẹ́ìlàtì mọ́kànlá mọ́rìfàd bá dé lórí ìjọ kan but ooru òṣùpá ń bẹ lórí yẹn tí ogbò mọ́lẹ̀ wákàtí bí asẹ́fẹ̀lẹ̀ ọgbẹ́ ẹnìkan lọ Mẹ́dínà ìgbà tí ń gbé lọ ẹnìkan náà wà ń kọrùkú ẹ̀sà ah, mọ́rísádù wà lọ lọ́jọ́ pé fàrí ìbalẹ̀ pẹ̀lú ògbú ọlọ́run ìgbà báyìí náà tí ẹ bùkátà rí ó bìyà so rélé àdéhùn ti sáájú gbẹ̀ngbẹ̀lé ìlọ́lá ẹni tó wá àwọn èèyàn mà ọwọ́ lórí òjì òun lára òbí pé ah ẹ́ ń sìgbẹ̀lẹ̀ ìtẹ́ olórí báyìí mẹ́ka ọ sọ̀rọ̀ àmọ́rífádù rẹ̀ kí aláwọ̀ ṣe mẹ́ka ọwọ́ ni ah amẹ́rífádù náà òun náà ni ah mọ́rífádù ah ṣe wà dọ́ ọmọ tí ní mọ́rífádù òun náà ni ọba ni kó súnmọ́ انطلق الليلة ثبت عندنا الليلة ọya ọlọ́run sí ọlọ́run lọ́bá mú ọwá ìbẹ̀rẹ̀ mìíràn sásùn lójúmọ́ ọlọ́dọ̀ rẹ̀ bó iná mohamed haram zina tí ó mọ̀ tí mú ti gbà fúlámù ní sórí mímọ́ kàmù láti ìjẹ́ mú ti gbé méjì náà oníkítẹ̀ ní wọ́n tẹ́yí mọ̀mọ́ ní ẹmẹ́sì zina sọ́n bẹ̀ẹ́ bí sórí ọ ni ọlọ́run ti ní ẹmẹ́sì zina ò ní òṣè zina ò láàrin àwọn wọ́n jọ ń fà láàrin àwọn ó ti wá rí pé ọkàn eléyìí ilé kò ní gbọ́ onímọ̀tífàrí náà tó ọba gbà kọ máa tẹ̀lé lọ ní ìkò bọ̀ mọ́tàmì kíkò bọ́bọ́ lọ́bà parọ́ òní yàálẹ́lẹ́mọ́háìm yàálẹ́lẹ́fẹ́yàm ẹ̀yà aramaka hádà dúldúl lọ́rọ̀bá máa ń pè àkàní dúldúl yọ́ kàjọ lójúmọ́mọ́ bí rẹ̀ bá ti sú ni ọ̀nà panáyẹ̀ ni ọmọ káàkì ní ọmọ sàntí ọba jẹjẹ káàkì ní ugbó ó ní ẹwà wà káwó yọ́ ma ṣe bí ẹni ọlọ́pọ̀ bá pàdé yí lọ́jà lọ́sàn gan yọ́ ma kí ẹmọ kí ẹwà wà kọ alẹ́bí yá nínú ìsọ́rọ̀kùn ẹni tí ń jẹ́ àwọn ẹrú yìí tẹ́ẹ̀kí sọ́rọ̀kì jẹ́ ìtì ó sàǹsáré lọ wọ́n lè lọ òkè kan lára òkè tí ń bẹ ní maka òun sàǹsáré sọ́nà bẹ̀ bó ń ṣe rí bí ọgbó kanu lábí òkè wọn burú nǹkan tàbí sàfinú kéèfù ni ah, bẹ́ẹ̀ làyàwó mi fi pípé tí wọ́n bá wọnú òhò yìí náà wọ́n lè mú ọlọ́run sànú méjì wọ́n wá bí ìwé wọ́n jì wọ́n mú gbogbo sàṣàrédé tó fi bẹ̀ ìkànnì à tẹ́ẹ̀ sí ní pẹ́wọ̀ ọ̀gbẹ́ mímí nígbò ikò súnmọ̀ mi tẹ̀lé lọ bí ibi tó ibi tó ìrẹ́lẹ̀ ọ̀sà tí ó ní ẹnìkan ní ẹmẹ́jì àtàrí bọ́nu wà mọ́ tó lè jẹ́ mẹ́wù ọyún kan ẹ̀sùkòtò kiri káwọn ọjà ta láàlẹ́ ẹ̀sìn wọn yóò lọ wọn gbà tá máa tọ̀ sí lórí tí ò ní ké ẹjá máa tọ̀ tó bá jẹ́ pé mẹ́mẹ́ ìtò òwú bóde ó ní ọba tó sókòtò ẹni àkọ́kọ́ ya ó ní fàtọ́rọ̀ bá olùhùn àlàyé tó ṣe wínú gbogbo ìtọ̀tẹ̀ ń tọ̀ orí òun ní ti wọ́n ti ń tọ̀ wọ́n ń tọ̀ ìkéde tọ́ tiẹ̀ tán ìkejì ń kálukú ń tọ́ tiẹ̀ níta kò gbé ṣé mọ́tò mi kò sí ń bẹ́ẹ̀ bọ́bá ń bẹ́ẹ̀ yóò ti bóde ń kálukú ṣe tuntun ẹ̀ padà tó bá kó ń bẹ́ẹ̀ mọ́tò sáà dùn bá nu ara rẹ̀ orí sí ẹ̀ lọ́ba bóde ó ní fa àmáhùn lọ́wọ́ àní ọlọ́wọ́ bó òjò wọn rí mi. Gbèsè àbúrò tẹ́nu kò tó jẹ̀mọ́ tí wọ́n bá bèèmí àti pé kí lọ yìí ó ṣe ìta àtọ̀ náà nígbà bọ́ bá romi kọ́wọ́ ẹ̀ bí ò romi eré kọgbà mẹ̀dínà lọ lọ́ba dómìnà tó ti sàdéhùn ẹnmọ̀ ìyà tí mo sàdéhùn fún òun retí mi ní ìsìn ebe ń tọ́sẹ̀lẹ̀ àdẹ̀wò òtì tòun ni kèé tẹ́tí ẹwọ́ ìlọ gbé ọba tó yọ lọ mọ́ka ẹ̀fìnà fòrí tí ìgbọ̀gbẹ́ ni lọ ó ní ṣùgbọ́n tó ń fẹ́ gbé ah, ọkùnrin lòun náà ó sì rẹ̀ ọ̀rẹ́dì ló tóbi tí èsì kéke ọsá tù tù tù ọsá ń gbé ó jọba tí ẹ̀rọ ọ̀rẹ́ oníyàn ìwọ náà gbèmí díẹ̀ o wọ́n sáà ń gbéra wọn wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ọsá gbé escape jama'a a máa pariwo fúnra wa ẹ mọ́ sọ pé ẹnìkan ti kọjá kọ́lọ̀n ó dójú tì o àwọn òṣàzò ò lè jálẹ̀ ẹ máa pọ́lọ̀ mu sàánú òṣàzò méjì wọ́n jálẹ̀ o mẹ́ta ní ọjà léwu àwọn òsàásù ó lè àwọn eléyìí ìzìnà bí wọ́n rọ́bì iwájú wọn bí ìjì ni lẹ́yìn àìlé àwọn irọ́ ni ó wọ́n ní la tahluwanna bimra'atin walau kunta ní ìfúnni ẹgbọ́ àgbà fún gbangba àníbìlọ̀ sọ bẹ́ẹ̀

tí bá ń jẹun lọ obìnrin ọmọ rí bóṣùn lọ obìnrin ọmọ rí fọkànlẹ̀ ọba kó mọ́ ẹwọ dé ẹwọ́bọ́lọ̀ ṣe sàánú rẹ̀ pẹ̀lú imani nígbà tí ń parọ́ bá pẹ́ tẹ́yìn ọba tí sẹ́rù káwájú ọlọ́run tí wọ́n kí káàbọ̀ rẹ̀ kèé sísì mi ò la rahata lil mu'minin hatta yalqa rabba kò sí ìsinmi fún mùní kankan sí a ìjọmọ́ àwọn àdánwò kan bẹ́ẹ̀ lùí àánú ọlọ́run náà ni wọ́n mọ́ fi lọ yàn ìmá kọjẹ́ pé èèyàn gbọjọ́ ọkú kọ máa lọ àlìkàmá tàbí ọ̀tayédò lórí ibú yóò mú kan ẹni mọ́sádù òkú mọ́ fàátà nàbí sallallahu alaihi wasallam mọ́sádù bàgbẹ̀rẹ̀ sọ̀sọ́lọ́mù wa ó ní ya Rasulullah ìyá nàbí à ń kí ànáàkọ́ ànábì tí mo lè sí ànáàkù ẹ̀yìn tí ó gbé èèyàn mọ́ ànábì ní ànáàkù bó oúnjẹ ọlọ́run burúkú ọ̀dọ́ rẹ̀ ó tó wá ọlọ́run bá sọ ayàkalẹ̀ wípé azani azani yàtùlà yẹ̀nkìhùwá ilẹ̀ azani na mushrik gbogbo àwọn zina ló bẹ̀ ẹnikẹ́ni ò lè fẹ́ wọn àfóúnzìnà ẹgbẹ́ wọn lọ́pìn àbí kèfèrí ọ̀sẹ̀bọ́ ayayi ìtumẹ̀ ní agbára ọdún àwọn afá Allah subhanahu wa ta'ala in tẹ́bá ti zìnà ní bẹ̀rẹ̀ ìsìláàmù ọlọ́ni obì tẹ́bá gbọ́mùtọ́lá dẹ̀rú ẹ̀wò ẹ̀tì mẹ́lẹ̀ hatta yatawaffahun al-maut aw yaj'al Allahu lahunna sabila ẹ máa tì à mẹ́lẹ̀ títí kí ikú èpa wọn sínú léwu ṣùgbọ́n ètò ẹ̀mọ́ lọ́dọ̀jọ́ ìná aw yaj'al Allahu lahunna sabila tàbí kọ́lọ̀ wọn múdàjọ́ mi wà ṣùgbọ́n lọ́yẹ̀ tí múdàjọ́ mi wà ní ìsìn ẹ máa tì à ni hatta al-maut wọ́n wà lórí eléyìí sáà ó di pé ìdájọ́ ọ̀rọ̀ ọba sọ̀kalẹ̀ pé méjì náà lẹ́ntí ọmọ ìṣòfìnà ẹni tó ti lóbi ilé àtẹ̀ntí èsì lóbi ilé nígbàtí ìdájọ́ sọ̀kalẹ̀ padà جاء من حديث مبارك بن صامت رضي الله تعالى عنه أرضاه مبارك بن صامت ني أنا بسكوا وجن أطمع جن جوكا أبني خذوا عني خذوا عني فقد جعل الله لهن سبيلا البكر بالبكر جلد مئة وتغريب عام والطيب بالطيب جلد مئة والرجم ẹbọ́sí yóò ìdájọ́ ọlọ́run ọba dé ẹbọ́sí yóò ẹwà agbára ọlọ́run ọba lọ́wọ́ mi laqad ja'ala Allahu lahunna sabila àwọn tó lọ ní ẹmọ́ ìsìnmọ̀ létí kú èpa wọn ọlọ́run ti múdàjọ́ tuntun mi ìwá o albikiru bilibikiri tẹ́ ẹgbẹ́ orí ọkùnrin mú pẹ̀lú àwọn méjèmú á parafara yọ̀rọ̀ zinai tí ó clear bi ibn lai wa

gbajúmọ̀ ti hàn nìyẹn ti ẹdí mélòó báyìí orítò tí ó ti wọ 14 báyìí tí wọ́n lọ́mọ náà wáwúta nínú àyíbò mo ti lọ́mọ o ìbínú ọlọ́run ẹ́kẹ̀rí tọ́lọ mú lódìtẹ̀ lọ́pọ̀ ààrẹ ni wọ́n wòjú tẹ́tì ní ṣe ìbínú ọlọ́run yàtọ̀ sí tẹ́mà tẹ́sì anábìsọ lọ́lọ́ àrẹ̀sọ́lọ́rọ̀ ní gbogbo ẹjọ́ àti ìlòbí ilé lọ́kùnrin tí ẹ̀tí ìlòbí ilé lóbìnrin tí a mẹ́ ẹgbẹ́ zìnà tí ogun mẹ́jẹ̀ mú pé sí ẹlá jẹ́lìdùmí àti ìyìn ẹ̀ẹ́nà wọn ní bílálà ọgọ́rùn kèésì ìṣekọ̀rọ̀ gbangbálẹ́ẹ̀tì nà wọn táwọn èèyàn yòókù tí wọ́n rí wọn tí wọ́n kẹ́kọ̀ọ́ mẹ́ pé ah dábọ́jẹ́ ti dìnà yìí ah ọlọ́mọdé rí tí è lọ rí fẹ́ ọmọ ń dìlé wọn kí ní wọ́n ti wà ń sì fi wọn báwọn àgbà tó mọ́ bá wọn lù obìnrin bẹ̀ ẹlẹ́lù fọ́dún wọ́n mọ̀ ìrà ọmọ Ọkụ bẹ̀ náà ẹlẹ́lù fọ́dún wà sẹ́yìdì bí sẹ́yìdì ẹ bá ti lé lọ́kùnrin ó ti lọ́kọ̀ lé lóbìnrin jẹ́lìdùmí àti ìrìn ẹ náà lẹ́gbẹ̀ ọgọ́rùn wà rọ́jìn wà lẹ́kù jùmọ́ à pé ẹjá wo ìsẹ́yìn mùsùlùmí ti ní ìdí ìbọ̀lọ́ndúórè o wà láẹ̀ yàtọ̀ tí wọ́n bá ní ọ yàtọ̀ ìsìláàmù ní jẹ́bẹ̀ nínú gbogbo táwọn èèyàn dì kìí fẹ́ ń pè lẹ́sìn tó bá ti yàtọ̀ sí ìsìláàmù ẹ̀sìn ló kúkú inna dínà inda Allahi kò síbi tọ́lọ̀ ti dákọ̀ àdìyàn singular ni mọ́ mú dínú wá torí pẹ́kọ̀ mẹ́tí gẹ́gẹ́ bí islam lọ inna dínà inda Allahi islam ẹmọ́ dáàmù constitution tán ló òfin wa tán ló ń bí lọ́yà lè wà náà mọ́sálásí àwọn ọmọ torí bẹ́jẹ̀ nínú òfin wa ni pé kọ́lọ́pọ̀ kọ́kọ́ mọ́ntán ẹlọ tìmọ́lé irú ìyà ẹkọ́ máa fi yàjẹ́ ẹlẹ́nà ẹ ma wá retí nkankan kí lẹ́rìtí wọ́n wà múyàwó nígbà bá tọ́jú jẹ́rẹ́ ìtara rẹ̀ balẹ̀ ẹmú náà wà adájọ́ rí ọlọ́pàá àti ibi tẹ́ ẹ̀dá dúró sí tẹ̀dírẹ̀sì kọ ma wá gba ìdájọ́ rẹ̀ kí ó tó fi fọ́ àpò lámìlé lórí ó lóun ka móríyàwó fine ọkọ̀ móríyàwó rẹ̀ tó tàbí ọkọ̀ ọlọ́kàun sórí wọ̀tẹ́ ká mórí obì olóbi ìwọ̀kọ́lá béèrè ìyàwó ìlọ́lọ́rọ̀ ṣé tipátipá ni wọ́n ìbọ́ lórí ẹ̀ni àbìkílọ̀ tẹ́lẹ̀ ó ní abẹ́ ọkọ òun ló sùn kò wá ní kóhùn pààrọ̀ abẹ́ ọkọ̀ lọ́wọ́ ti àti fẹ́ kó lóyún ó bí wẹ́rẹ́ àwọn mùsùlùmí lè sí mẹ́mẹ́ ọba àtìdánwò náà rẹ̀ o kí ló jẹ́ ẹ̀sọ́ pẹ́tẹ̀ kírísẹ́nì ọmọ ìlò fi ń jẹ pé àwa ló fi dí áwọ nítorí wípé àwa lápọ̀ ń di ìbàjẹ́ àwa àwọn mùsùlùmí àwa lápọ̀ ń di ìbàjẹ́ yóò sì borí obi olóbi wọ́n tún pé ó lè wí ó lè mọ́wẹ̀ yóò sì mọ̀ mọ́sárájì yá fàtẹ̀sùbá lọ yóò mọ̀ jẹnu ìtúnbá yàn sọ̀rọ̀ lọ́wọ́ ìtúnbá tẹ̀sùbá àmì ọmọ pé àjímà àjímà máa ti pọ̀ wọ́n tẹ́tẹ̀ ń bẹ̀rẹ̀ ní ìsìn àjímà tí ìjẹjọ́ gọba bí tó ń jàpá ní ìmọ̀sánná gbẹ̀rùdú ìbẹ̀rù ọlọ́ndà fi ṣíwù zina sọ́bọ̀bọ̀là yánà gbígbalé gbogbo zina yìí ọ wà lára ọ̀kanú àwọn àdánwò tí nǹkan gbogbo wa tí èsì àdánwò kéke nítorí ìkẹni ànábì sallallahu alaihi wasallam wà ní ìjọ kan abúlábùn masudi lọ yóò yọrọ fún ànábì sallam kí ni ẹ̀ṣẹ̀ tó tóbi jù lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ànábì ni kọ́ ọ máa pa ni kọ́ ọ pa torí wípé ọ̀bẹ̀rù kọ́ bà máa jẹ́ǹjẹ́ antuzaniya halila tajari hmm.

ó nìyẹn ẹwà bá zìnà débi pé táwọn èèyàn bá ń sọ̀rọ̀ láàrin ara wọn ní géètì ìsọ pàtì láàrin ọjà nígbàdí lágbèmí níbódìjà nígbàláwo tí wọ́n bẹ̀rẹ̀ pé alárafà tiẹ kápẹ́nà tiẹ máa fi tiẹ àwọn kan tún àwọn alárabí tiẹ tí ọ̀bà lóbìn tí ń bá ti zìnà yóò wà dẹn tó gbọ́ ọmọ ẹ̀tì oní ọmọ wá pè mọ̀ ẹ̀tì àìrùn náà ní mẹ́ta kò ní kankan o kó jọba mẹ́tì gbogbo ń zìnà wọn ò lè rọwọ́ ọrí àdéhùn ọlọ́wọ́ bá ní nítorí wípé jẹ̀rí màkàní tọ́wọ́ wọn bá ti mo lè ṣe mo lè ṣe orí ní ilé náà lábàjá wà mọ́ ni zana mọ́ zana ẹgbẹ́ bóbi tí èsẹ́lẹ́tọ̀ rẹ̀ tọ́bẹ̀ bá lò ìbùtílé àbìlì fitna àdánwò ọkàntán àyùbùsálà àti ìbẹ́ ọlọ́run lè kan rẹ̀ rẹ̀ ni òbùtúlì àti ọmọ àti ẹ̀ náà yàyàkúyà bọ́mọ̀ rí ọ̀yàyàkúyà yọ́ ma yalé ká ní ní ẹbá kọ̀ wó tó kọ̀ lọ́n ní wó tó ìjẹ́tàdì ọkànú ara rẹ̀ jẹ́mọ́ wà láti dé yóò kílẹ̀ sẹ́ẹ̀ méje yóò tọ̀ bóyá bí sẹ́kọ́ǹsì kan yóò tó ṣe sùúrù yóò tó kílẹ̀ bí ẹ̀ mẹ́fà ayé àwọn kàti dàbáhùn jẹmáà obìnrin wá dẹ tí ń bọ́kọ tí ń bọ́ ọmọ láti bí ìzìnà jẹmáà sàmọ́lọ́n ìgánsọ́njẹ́ òní mo fókọ mú bẹ̀ láti rí bàbáhùn àwọn babaláwo tó mẹ́kùnrin láàfáà ni ọ wá ní ṣọ́pù tọ̀pọ̀ ọkọ̀ kan náà obìnrin wá ń sọ fọ́rẹ̀ rẹ̀ wípé fẹ́ rí àwọn afáàtì ọmọ ẹ̀jẹ̀ wà sí ìzì náà àwọn afáàwọn maturity wọn kéré ṣe rí ayé ìrí sí bẹ́ndẹ̀lì agbára o because iná máa ń sọ àwọn afáàyẹ láìsọ láìsọ ṣe dájú o bẹ́bí ṣe wáyé ìyàwó mi ṣe jìnà kò ń ṣe jìnà ní ìtumẹ̀ but mo lè pè bẹ́ẹ̀ but ó fi ń sì kú ẹ̀mí mi ọ̀rẹ́ ní ìyàwó rẹ̀ ń fi ń ti ṣe sì kú ẹ̀mí rẹ̀ bí ibò ah ó ní ibi tí ó ti rẹ́ǹtì ṣọ́ọ̀bù ẹjẹ́ àbáyẹ̀ bá ti dẹnu kọ tí ọba ti gbà ọkọ ni ọ lọ sí i àtẹ̀wàtẹ̀ bàbá náà ni ó jogún ẹ̀ padà ọdẹ̀ dèrè nígbà tẹ́ pé alóòtọ́ tira wa àìtì láti kékeré láì àìtì náà pamọ́ fúnra wa bìkọ́sùn láti ń bábọ̀ pé afẹ́ra sílé jìá ọ̀rọ̀ wà kí ló dé ọ̀rẹ́ ìlàlẹ́ náà ẹjẹ́ sọ́rọ̀ bàbá ti dẹnu kọrún o báyìí ọ̀dẹ̀ mọ̀ bàbá ti rí báyìí báyìí ah fine in tí mo méjì sí obìnrin gidi ni ẹ mo dì máa nǹkan mi mo dẹ̀ pé jókòó padà ìjọ àbá ti ní ìdí ẹ jẹ́ kí máa máa ọ bàjẹ́ o

جريمة شنيعة والدنيعة ọ̀ràn tó búrújà yìí kọ́dà kéèbí àrin àwọn ẹranko ولقد أخذ من بخاري وطلع في صحيح من حديث عمرو بن ميمون رحمه الله كيف أزخور رضي الله عنه أرضاه من بخاري يوم بخاري ní ẹgbàá òríwáyà ìwá wọ́n mú jáde nù sọ́yí wọn Amr ibn Maimun rahimahullah rajulun tayyib la yu'addu min as-sahaba a ní kàmàrà wọn sàábé ṣùgbọ́n Amr ibn Maimun yìí ọba nàbì ó lè bàjà ìlú yàdàdà ó sì bá ìsìlámù ọgbà ìsìlámù ṣùgbọ́n lam yara rasul kò rí ànàbì báyìí mr ma'ar rasul wọ́n àtàrà bí ọjọ́ parí papọ̀

ìtìbáǹ ta sọ̀rọ̀ ní ìjẹ́ ẹ̀dógún sahabiyun jalil bambambambam ṣùgbọ́n tí ọba ti jẹ́ wípé wọn àtàríbì papọ̀ àwọn pàkà àfọ́ ọgbà mọ́ sahabi pọ̀tùmítẹ̀ wọlé ni tàbí ó rí ànẹ́bì ṣùgbọ́n gbọ́ lórí ó rí òkú rẹ̀ nílẹ̀ báyìí tí a dì sájú ó tó sí àwọn kan bẹ̀tẹ̀ pé àwọn Mádínà nù bí àbúdọ̀ àbá pọ̀ orí ànàbí báyìí ṣùgbọ́n ànàbí orí ìjẹ́ ìjọsẹ̀pọ̀ wà báhùn tó yẹ wọ́n fi kàmára sọ̀hábà amúrùn maimuni kò rí ànàbí ṣùgbọ́n yí ànàbí lọ bá tìlámù ọwà ni òun dẹran lọ́njọ́ kan ti yamani ní yamani aṣọ́fà àlá jabalin ọ dẹran gòkè lọ ní ń sinmi ń náà ọ̀rọ̀ tá ń alẹ́ ń gbà wá kò rí ànàbí sáwà kò rọ́wà ànàbí bì kìí sọ̀rọ̀ sọ̀há kìí sọ̀rọ̀ nìkan náà sàbé torí náà sọ̀hábà ṣùgbọ́n mí sàbìrín èèyàn dára dẹni ó níbi tó ti ń fọ̀rọ̀ ayítù kiri jatan ọ̀bọ tawassadat aládìrọ́ì kìrìdín àjúzin ọ̀bọ kan náà àgbàlagbà ọbọ ni ọ̀bọ ti kékeré hun tó bí obìnrin hun ó gbórílé bí ìgbùnwọ́ èyí ọ̀bọ àgbàlagbà ti sùn lọ èyí tí lọ ti tó ọ̀dọ́bọ̀ akọ̀kànnà lónà bá ń bọ̀ bó ṣe dé ibi ọ̀dọ́ tóbìnrin ọba fọ́ tẹ̀báyì obìnrin bá gbóyókè díẹ̀ ọba ara ń sún ara rẹ̀ kú níbi ọwọ́ ọba àgbàlagbà tó sólè tí tẹ́lẹ̀ yóò fi mà ìbánilọ́wọ́ mú ó ní abájọ lọ wọ́n ọ̀bọ̀ arúgbó lọba tàjí ìyàwó òun ti bẹ ní ẹgbẹ́ òdà orí ńgbọ̀ pẹ́ lọba rí ilé ọ̀kẹ́ tí ń bọ̀ ara wa fún fashamaha ọwá gbóòrùn rẹ̀ bó ṣe gbóòrùn orí pé irun bákanbákan sí ìwà yúmi bẹ́ẹ̀ bí ogbó àwọn fàjìtàmà àti lè kírọ dátù àwọn ọ̀bọ̀ ní ọba kúrò àwọn òjòwọ́ pọ̀ ní ọba léyìí tó lọ ọba mú ọba mú ọba wọ́bọ̀ èyí ìyàwó rẹ̀ náà wọ́n mú ọba mú àméjèèjì láwọn ọ̀bọ̀ bá ń gbẹ́lẹ̀ wọ́n bá kí àméjèèjì bọ́lẹ̀ onímọ̀ lọ kókò wà pa àméjèèjì ó ní gbóhùn sí ti ń lẹ́kù fanazẹ́lì èmi náà wá sọ lórí òkè farajamtuha ma'ahum èmi náà bá ń lẹ̀ lóko ọ wá ní tí wọ́n bá ń sọ̀rọ̀ pé kí wọ́n lẹ oúnzìnà tọ́jẹ́ márìdì lóko lẹ́nì ó ní rọjámtù fìlìjàhìlìyà wọ̀rọ̀ fine ara ìmọ̀ ọlọ́run àdínú àwọn àfà tí wọ́n ní in tí amúrùbùn maimoni rí tí ń tùí kọ̀ wọnú ẹ̀sìn o wọ́n ní kílẹ̀ rí wọ́n ní torí wípé àtẹ̀klif kálà ẹ̀sìn bọ̀ọ̀yàn lọ́rùn ìrẹ́ méjì lọ́lọ́run làbọ̀ lọ́rùn bẹ́ẹ̀ sì lórí tòótọ́ èèyàn àtàlìjẹ̀nà

bí wọ́n gbáwẹ̀ ẹdìyẹ ni wọ́n máa bá wọn gbáwẹ̀ àwọn afọ́ àwádìí wà wípé ẹ ń bá ń ṣe báyìí kọ́ lórí ìtúbá ẹ̀rìn ìṣe mọ̀kálàfù wọ́n ò lẹ́ẹ̀sìn bu ẹran lọ́rùn wọ́n ò lábẹ́dìẹ lọ́rùn ìdán tí abúrú mẹ́mú rí ni àbí ta lè gbọ́dà sọ́sìn àkọ́nà kò sí tọ́ kan jọ ọmọ ìdàjú ẹ̀sìn bẹ́ ìsìn ròyìn pé ah tẹ́ ẹ dórí àwọn ẹranko ọ̀ràn báyìí ń pọ́dà nínú àwọn àfáà tó ní bí àfáà ìṣẹ́rí nítorí ó súnmọ́ kọ́ jẹ́ pé àwọn àlìjànà ẹ̀yà àwọn kan tí wọ́n dọ̀bọ̀ lórí wọn inú fine àwọn fi hàn wà in tó kù bí ẹ̀ka àtò ẹ̀mí ìfihàn náà máa ń kọ̀ ọ̀kan náà àfáwa an tafi àfáà ọ̀záyí inú tí a tàn pé ní kìtàbùlù fẹ́ yóò tí a tọ̀ sọ̀rọ̀ nípa ìfẹ̀mí àti ṣe sí àwọn láìláìlọ́lọ́lá àwọn ẹṣin ó ní ìnàmáhàrà ọ̀dọ́ ẹṣin kan bẹ kọ̀wà afẹ́kì tí wọ́n ti gùn

wọ́n ní fàkọ́tọ̀ àzákẹ̀rọ̀hú bí àsìnáàni ó sì ń járe lábẹ́ ẹjẹ tí a bẹ̀rẹ̀ fi gé bọ́lẹ̀ ẹ̀rẹ̀kú náà nù kọ́dà nínú tí a tán tó ní fíkìlọ̀ àkídà afá ìdákọ̀ ọ́sọ̀ kíso àwọn kankan kíso ìní agbára díẹ̀ ẹnìkan ojú búrẹ́dì ilẹ̀ bí ìrùn búrẹ́dì lápẹ̀rẹ̀ kẹ́kẹ́kẹ́ wá ń bọ̀ mẹ́ ọ̀fẹ́ gbé tọ́bá ti ọ́sàrí pé ọkùnrin wọn máa wúran ń bọ̀ pẹ́ orí pé òun lè dágbé ọba náà ń pa àwọn èèyàn rẹ̀ yòókù tọ́bá ti lọ sáájú kó tọ́bá ti rí pé òun nìkan kí ń dáàbọ̀ àwọn kẹ́kẹ́ tọ́pọ̀ ìní ń bọ̀ ẹni tó gbúgbẹ́rì lọ́bà sáré mú búrẹ́dì òun tí ogun bá ti dé wọ́n bá yípo yípo yípo yípo wọ́n bá tó lọ padà tó àti pẹ́ ọkùnrin tó dùbúrẹ́ nílẹ̀ kẹ́ńkẹ́ ń bá tó wá tó ti wá tó ti rí yóò tó lọ pàrọ̀ yẹ̀rẹ̀ yòókù pé a mo rí oúnjẹ ń tòótọ́ nílé dágbé ni kó tó débẹ̀ ọkùnrin tó ti mú ó ti lọ bí ẹlẹ́ẹ̀kẹta bó ti ẹlẹ́ẹ̀kẹrin gbogbo wọn kẹ̀ pé bo ẹyọ kan tí wọ́n ń pè wọn wọ́n sì ja kutukutu lè anahum ìtàhàmóhù bìlì kẹ́dì torí wọ́n ike ń parọ́ fáwọn ìṣesí tí bá ń bẹ lára àwọn dábàá tí wọn lọ́pọlọ àwọn tọ́lọ̀ wá tó àyàtọ̀ sí wọn bóò ní fi ẹ̀ka ìdáyí jẹ̀rímà zina kéèyàn máa ṣe zina ara àpẹẹrẹ péèyàn lásù ọlọ́ni béèyàn ṣe ní ni tí fàá fàá fàá fàá kò ní tó jama'a òun wá ni wọ́n sọ lóókọ mi lọ́dọ̀ wà lẹ́nìí wọ́n ń pè ní àrùn gbajúmọ̀ láàrin àwọn tí wọ́n tún sọ pé ọlọ́dàrà bí wíbá mi ẹ̀rì wípé kò ní tùmọ̀nà bọ́ọ̀bá máa bá ṣe lóòṣe o àwọn afá àbẹ́ ń ṣe na'udu na minash ọlọ́ndàkùn ẹni kọ̀kan o ó ń ṣe ọlọ́ni ẹwà mùsọ́wọ́ gbogbo ẹ̀yìn obìnrin àdùmúsàlà ṣàárì oṣèlọ́n ni ayyuma mọ́rọ́tìn ìtàfàrọ̀t èyíkéyìí obìnrin tó bá kó lọ fi ń dàbò ara rẹ̀ fàmọ́rọ̀t àlàkọ́mì yẹ́jìdò rí haha tó wà lọ kọjá bí àwọn ọkùnrin jókòó sí wọ́n lè gbóòrùn rẹ̀ رامي أدخلت رجلا على قوم ليس منهم فليس في الله من شيء يوم القيامة gbogbo ìkéyìí obìnrin tó bá lọ rẹ̀ gbí ọmọ ọba fọ́sùn ẹn tí è sára lé ọkọ rẹ̀ tó gbí ọmọ àlúwọ́nú lé ọkọ rẹ̀ annabi lọ́lọ́ ní òun ní nǹkan kan ṣe pẹ̀lú tí bá ń kó bọ́ wà dọ́run ní bàdá àjọ gbàlìkìyàmà owó ma wó nà báyìí jama ọlọ́njọ́ jàre àtẹ̀mí àtẹ̀yìn mẹ́sẹ̀wá ló ń jìnà o àtẹ̀mí àtẹ̀yìn mẹ́sẹ̀wá ló ń jìnà o gbogbo ẹni tó ń jí àdánwò fún lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́njọ́ jàre jẹ́ wọ́n tí wọ́n lọ́kùnrin méjì ọba ti valentine o ọmọ tiwa lóbìnrin méjì ọba ti valentine o ewu àdẹ́wò tí ó tẹ̀lẹ̀ mẹ́júmẹ́lẹ́ ní ẹwọ tí mẹ́júmẹ́lọ́la ẹwọ tí yóò bí ọlọ́run ọba ní lórílẹ̀ táwọn èèyàn fi bọ́lọ́run ọba lò ẹwọ gbígbà àdúrà tí wọ́n kànlẹ̀ fáwọn èèyàn kan ẹwọ stampu orí ibú tí wọ́n stampu fáwọn o wọ́n lájọ́ kan sọ rẹ̀ الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون ثم الصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية رب العالمين لجميع خلقه قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مربعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام إن الله سبحانه وتعالى جعل جريمة الزنا من أفشى الجرائم في جميع الشرائع وما أحل الله الزنا في أي شريعة سماوية قط كيف لا إن الله سبحانه وتعالى جعل فطرة الإنسان وكرامته تتنافى عن هذه الشنيعة وكان الله سبحانه والله سبحانه وتعالى أوعد وتوعد جميع الزنا بوعيد شديد وقد جعل الله سبحانه وتعالى الحب حتى الموت عقابا للزنا في أول الإسلام هذا الذي أشار إليه ربنا سبحانه وتعالى بقوله أو يجعل الله لهن سبيلا فلما جعل الله سبحانه وتعالى لهن سبيلا أعلن رسول الله صلى الله عليه وسلم ذلك على رؤوس الصحابة بقول من حديث عبادة بن الصامت والحديث مخرج في الصحيحين وفي غيرهما أن رسول الله صلى الله عليه وسلم قال خذوا عني خذوا عني وقد جعل الله لهن سبيلا البكر بالبكر جلد مئة وتغريب عام والطيب بالطيب جلد مئة والرجل أمة الإسلام إن الله سبحانه وتعالى لا يعامل برحمته ولا ينظر إليه من هو الأشيم الزاني والعائل المذهب جاء هذا من حديث الذي أخرجه الطبراني من حديث عبد الله بن عمر رضي الله تعالى عنهما وأرضاهما أمة الإسلام فشو الزنا شرط من أشراط الساعة وعلامة من علاماتها كيف لا جاء عند الإمام الطبراني من حديث أبيرة رضي الله تعالى نرضاه أن رسول الله صلى الله عليه وسلم قال من حديث أبي يعلى من حديث الذي أخرجه أبي يعلى, أبي يعلى من حديث أبيرة رضي الله تعالى أرضاه بإسناد حسن أن رسول الله صلى الله عليه وسلم قال والذي نفسي بيدي لا تذهب الأمة لا تذهب هذه الأمة حتى يلقى الرجل أو حتى يأمل الرجل للمرأة فيفرشها في الطريق فيكون خيار يومئذ الذي يقول لو واريتها وراء هذا الحائط فانتشار وفشو الزنا شرط من أشراط الساعة أمة الإسلام إن الله سبحانه وتعالى تعود جميع الزنا وقد أباح الله إهراق دم الزاني السيد جاء هذا من حديث ابن مسعود رضي الله تعالى عن أرضاه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يحل دمر من المسلم يشهد أن لا إله إلا الله وأني رسول الله إلا بإذا ثلاث وذكر منها السيب الزاني أمة الإسلام إن جريمة الزنا جريمة عظيمة لذلك قال الإمام أحمد رحمه الله تعالى لا أعلم بعد القتل ذنبا أعظم من الزنا لا أعلم بعد القتل ذنبا أعظم من الزنا فالزناة عقابهم عند الله شديد وإن الله سبحانه وتعالى حرم هذا الزنا على ألسن جميع الرسل وجعله كذلك محرما في هذه الشريعة الغراء أمتنا قصة مرفد كات لنا بأن الزاني لا ينكو إلى زانية أو مشركة والزانية كذلك لا ينكو إلا زان أو مشرك هكذا فصل الله صلى الله عليه الخطاب بين ما جرى بين رسول الله صلى الله عليه وسلم وبين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 اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمة الإسلام من قرأ عن قصة سبب عيد الحب يعلم أن الإسلام بريء من هذا العيد وهو كذلك بريء من الإسلام أمتنا إن هذا العيد أسس على أيدي الكفار وروج على أيدي المنافقين أمتنا تبعدوا عن هذه الجريمة العظيمة أمة الإسلام إن الله سبحانه وتعالى جعل إقاب الزاني السيد شديدا فجعل إقابه الرجم بالحجارة حتى الموت أما غير الزاني فإنه يجلد مئة جلدة ثم يغرب عاما هكذا قرأ رسول الله صلى الله عليه وسلم أمة الإسلام إن الله سبحانه وتعالى لا ينظر ولا يعامله برحمته ولا بأفوه من كان زانيا لذلك قال رسول الله صلى الله عليه وسلم ولا يزني زاني حين يزني وهو مؤمن لا يكون الزاني كمل الإيمان حين يزني أمتنا فانظروا إلى فشو هذه الجريمة في مجتمعنا في مجتمعنا في مجتمعنا اليوم فإن هذا يشير إلى ما قد أخبر به رسول الله صلى الله عليه وسلم مما أطلاه الله من المغيبات أنه لا تقوم الساعة حتى يرفع العلم ويظهر الجهل ويفشو الزنا وفشو الزنا شرط من أشراط الساعة أمة الإسلام تقربوا إلى الله بالأعمال الصالحة وبادروا هذه الفتن بالأعمال الصالحة واعلموا أن الله سبحانه وتعالى كان يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل أمة الإسلام من كانت هذه الجريمة منا فليتب إلى الله سبحانه وتعالى قبل فوات الأوان أمة الإسلام إن الله سبحانه وتعالى يقبل توبة عبده ما لم يغرغر كما جاء هذا من حديث أبلا بن عمر رضي الله تعالى عنه وأرضاهما اللهم ربنا تب على التائبين اللهم ربنا تب على التائبين اللهم ربنا تب على التائبين وارزقنا جميعا توبة نصوحا يا أجود الأجودين إنك يا ربنا غفور رحيم اللهم ربنا عز للسماء والمسلمين اللهم ربنا عز للسماء والمسلمين ودمر عاداك داء الدين اللهم ربنا دمر عاداك داء الدين اللهم ربنا وحد كفوف المسلمين واجمع شتات المسلمين اللهم ربنا ردنا إليك ردا جليلا اللهم ربنا طهر قلوبنا وطهر فروجنا وطهر أعمالنا واجعلنا للمتقين إماما يا أرحم الراحمين أمة الإسلام واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ في بنفسه وصلى بملائكته وصلى بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القائل في مقولة سيئة ثابتة من صلى عليها صلاة صلى الله عليه عشرة اللهم ربنا صل وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن المبعوث رحمة للعالمين اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا